الشيطان بسم الله الرحمن الرحيم قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها ربنا كل شيء علما وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó dá ẹ̀mí wa sí di ọjọ́ tòní tó sì tó fún wa ní àǹfààní àti lè tó padà kójọpọ̀ nínú mọ́síláṣí alápọ̀lẹ̀ láti tẹ̀síwájú nínú tafsiri wa tí ó sọ ramadan lè tàwà nínú surat al-araf aya tí wọ́n ká fún wa ìtẹ̀síwájú ni nípa ìta annabi shu'aib aleyhisalatu wassalam àti bí ó se jí sí ọlọ́n láàrin àwọn ìjọ rẹ̀ ìjọ madian àbáwọn aráàlú madian lẹ́yìn tí annabi shu'aib aleyhisalatu wassalam tó pé wọn sí kí wọn jọ́sìn fún ọlọ́wọ́n ọba ọ̀kan ṣoṣo kí wọ́n mọ́ bá ọlọ́wọ́n ọba wá orogún níbi ìjọsìn bákan náà ó pé wọn sí ká máa kún òṣùwọ̀n kí wọ́n má máa bu òṣùwọ̀n kù kí wọ́n má ṣèbàjẹ́ lórí ilẹ̀ lẹ́yìn ìgbà tí àtúnṣe ti wáyé. bákanáà ó se wá sí fún wọn ipé kí wọ́n yé dánà kí wọ́n yé kọdínà káwọn èèyàn gbọ́rọ̀ lọ́n kí wọ́n yé fúnlẹ̀mẹ́ni tó gbatọ́ ọba lódòdó bákanáà ọ̀ràn wọn létí kí wọ́n rántí orí ọba lórí wọ́n gbà wọn ọkọ̀ ní kí ìjọ wọn tánká kí wọ́n pọ̀ ló ń kà bákanáà ó fi hàn wọ́n pé kí wọ́n rántí kí ni ìgbẹ̀yìn àwọn olùbìlẹ̀jẹ́ irun tọ́lọ̀ wọn bá se nídàájọ́ lórí àwọn tí wọ́n síwájú tọ́jẹ́ pé wà bàjẹ́ wọ́n hù lórí ilẹ̀ ọlátàwẹ̀ tí wọ́n gbóǹgbọ́ àtàwọn tí wọ́n kọ́ tí wọ́n gbóngbọ́ kíkẹ́ ní kejì wọn kí wọ́n ṣe sùúrù wọn retí ìdájọ́ ọlọ́run ọba lórí àwọn méjèèjì torí pé ọlọ́run ló fi lóore jù níbi ká ṣèdájọ́ wàtá nàbí ṣùháìb aláyhi salatu wasalam tó jíṣẹ́ ilé fún àwọn èèyàn rẹ̀ kàkà kí wọ́n gbà tọwọ́ tẹsẹ̀ àwọn abẹnugan àwọn gbajúmọ̀ ẹ̀dá nínú àwùjọ rẹ̀ léyìí tí wọ́n sì gbéraga níbi kátẹ̀lú fi ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí lérí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀ntí ẹnu wọn bá lórí pé kọ́dà àwọn ó lé ànẹ́bíṣọ́ àẹ́bù jáde kó núùlù òun àtàwọn ẹni tán gbàgbọ́ tàbí káwọn túláàsì wọn lórí pé kán padà sórí ẹ̀sìn àwọn àwọn àjọ ànẹ́bí ṣọ́àìb aláìsàlátù wasalam ànẹ́bí ṣọ́àìb sọ nípa wọn nípa àwọn ẹni gbàgbọ́ pé àwọn ọlọ́kùnrin kàrí yìí ǹjẹ́ àwa jẹ́ àwọn ẹni tí wọ́n kórìíra gbogbo tẹ́ǹsì ẹ̀sìn tẹ́ǹsì àwa ti kórìíra rẹ̀ nítorí ìdílé àwọn òní padà sórí ẹ̀sìn yí mọ́ ọlọ́ba ni annabi shu'aibu tẹ́síwájú sọ báyìí pé in ati ńgbà bá padà sórí ẹ̀sìn yín léètọ́ jẹ́ pé ìsekèfèrí sọ́lọ̀ ni dájúdájú àti hun irọ́ pamọ́ lọ tá a bá padà sórí ẹ̀sìn yín bá da ìdílẹ̀ jáàna lọ́hùn mi ha lẹ́yìn ìgbà tọ́lọ̀ wọn ti là wá tó ti kó wa yọ níbi ẹ̀sìn kásẹ̀bọ sọ́lọ̀hùn tá a bá tún padà pa wá padà sórí ẹ̀sìn yìí lẹ́yìn ìgbà tá a ti ródòdó tá a ti mòdòdó dájúdájú a ti jẹ́ ń tó hunrọ́ pamọ́ lọ wọ́n ni wà máa yàkúnnú lẹ́nà annáhùn rẹ̀ fi ha àyẹ̀ṣá aláhùn rọ́bùnà tọba wọ ọlọ́wọ́ bá wa lókù tọba fẹ́ wa bá fẹ́ akbar wa imani wọn sì rìnlẹ̀ pé a ò ní padà sórí ẹ̀sìn láíláí àyàfi ìntà àmà ń tí kádàrú sọ wájú torí pé fọkàn balẹ̀ lórí pé ọlọ́wọ́ bò lè yẹ oṣù òun kó lórí òdòdó ẹni tí wọ́n sọ ń bì ní tiwa o àwa ti pinnu kẹ́ ẹ lè bá a sọ̀rọ̀ ìtinú àwa ti pinnu pé láì láì láì a ò padà sórí ẹ̀sìn yìí ṣùgbọ́n kádàrọ̀ ọlọ́run kìí se ń tẹ́nìkan sẹ́lẹ̀rí lé lórí tọ́bá àwọn ànẹ́bí ọlọ́run mọ̀ bẹ́lọ́run anabi sallallahu alayhi wa sallam inú àdúrà tá nàbí máa ṣe ni pé allahumma ya muqallibal qulub thabbit qalbi ala dinik àbí thabbit qalbi ala ta'atika ń rí wáyà mi anabi sallallahu alayhi wa sallam sọ pé èrè ọlọ́run ọba tó jẹ́ pé ìwọ ló yí ọkàn thabbit qalbi ala díníkà ọlọ́run fi ọkàn mìírànlẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ fi ọkàn lórí ẹ̀sìn torí pé ọlọ́ọ̀bọ̀ bá ṣe yóò wù ní ọ̀rọ̀ pé kẹ́ríkọ́ ọmọ wa rò pé òun sì ti kọjá ẹni tí ọlọ́run lè dánwò tí ó sọ ẹ̀sìn nù àṣìṣe gbà ní tiwa àwa ti pinnu pa ní tẹ̀lé sí yín ṣùgbọ́n àmọ́ ń tọ́lọ̀ wọn bá ó sì ní kádàrà ni wọ́n sí àrọ̀bùnà kó lẹ̀ṣẹ́ ìnìlmà torí pé ìmọ̀ ọba ọba àlékè ọlá ìmọ̀ rẹ̀ kárí ohun gbogbo pátá ìmọ̀ ọba gbòòrò kò sí nǹkan tó fọ́lọ̀ nínú ma rẹ̀ nítorí délé èyí táwà dúó lé lórí láàmà àmà tí ó sẹlẹ̀ lọ́jọ́ wájú tọrọlọ́ọ̀bá ní ti wá o in tá dúó lé lórí náà ní pé à ní padà sórí ẹ̀sìn yí káfẹ̀sìn ọlọ́wọ́n bá lẹ̀ wọ́n ni gbogbo ìtẹ́ ń fi dẹ́rù bá wà nípa tẹ́ fi jẹ wá ń yà àbí tẹ́ ṣe nídàjọ́ lórí wa lópin ìgbàta bá ládù olórí ẹ̀sìn àwọn abọ́lọ̀ wọn bá dúó sọ́lọ́wọ́n bá sì sọ pé wọ́n yẹ́ tẹ́wọ́ kàrà aláàláyé fọwọ́ hasbù ẹni ọba bọ́lọ̀ wọn dúó ọlọ́wọ́ ti tó fún un eléyìí ni àwọn olùgbàgbọ́ òdodo nínú ìjọ anabi shuaib wọ́n ń sọ fáwọn abẹnugan àwùjọ àwọn gbajúmọ̀ ẹ̀dà tí wọ́n rò páwọn nípò àwọn lágbára àti lè jẹ́ wọ́n yà wọ́n sọ fún apọ́lọ̀ ọba nìkan làwọn bá dúró gbogbo ẹnikẹ́ni tọ́ba fẹ́ láṣeyọrí bá ọlọ́run ọba dúró. ìdí èyí tó fi jẹ́ pọ́ wà nù àwọn àdúrà táwọn ànẹ́bí ọlọ́run ọba sí tó yẹ káwa náà máa sí òun náà bá rí pé àwọn kankan ọfẹ́ rújú àwọn ẹni tí wọ́n lágbára tí wọ́n nípò wọ́n fẹ́ lòpò wọn àtagbára wọn kí wọ́n fi rẹ́ni jẹ ọ̀dà kí wọ́n mọ̀ sí àdúrà hasbunallahu wa ni'mal wakil hasbunallahu wa ni'mal wakil ọlọ́run ọba tó fún wa máa dàlá pẹ̀lú ẹni àtẹ̀yìntì annabi sallallahu alaihi wasallam sọ fún wa pé ìlà nabi ibrahim se ń gbà wọn sọ sínú náà in tó sọ̀rọ̀ ní hasbunallahu wa ni'mal wakil ìlọ́lọ́run ọba paná láti yánà rukú ní bardan wasalaaman ala ibrahim ìlọ́lọ́wọ́ bá fi pa iná lásìí pé rẹ̀ náà ọya jẹ́ ń tó tutù jẹ́ àlàáfíà fún ànẹ́bí ibrahim aleyhisselam bákan náà ànẹ́bí sallallahu aleyhi wasallam ìgbà táwọn kèfèrí ń dẹ́rù báwọn iná nasa kọ̀dí jama'u lakum fakshawhum fazadahum imanan wa qalu hasbunallahu wa ni'mal wakil ngba wọn dẹrù báwọn pé ogun àwọn ọ̀tá yín ti dirogun wọ́n ti múra tẹ́ ẹ bá lẹ́ kojú wọn ẹ nílẹ̀ sẹ́gun lórí wọn o kí láwọn olùgbàgbọ́ òdodo wí wọn ni asibonallahu wa ní ìmọ̀lùwàkì ọlọ́run ọba tó fún wa mádàlá pẹ̀lú ẹni àtẹ̀yìntì kí lẹ́yìn túmọ̀ sí ní pé àwọn àlùmọ̀ tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ wọ́n a máa fẹ̀yìn tí lọ́n ẹni tó bá ti fẹ̀yìn tí lọ́n tó bá bá ọlọ́run ọba dúró dájúdájú yóò rí àrànsí ọlọ́run yóò rí ìrànlọ́wọ́ ọlọ́run ọba ọba àlekíọlá ọlọ́run ọba àlekíọlá ní àwọn àjọ anabi shuaib àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ nù wọn wọ́n á tẹ̀síwájú wọn sọ pé rọ̀bánà abẹ́ ọlọ́run ọba wà ó rọ̀bánà fúta abẹ́yẹnà náà wà bẹ́yẹnà kọ́ọ̀mìnà ọlọ́ọ̀bá se dájọ́ láàrin wa àtàwọn àjọ wa bilhaki pẹ̀lú òdodo ọlọ́ọ̀bá se dájọ́ òdodo láàrin wa àtàwọn wà á ń tàkọ́ irul fatihin torí pé ọlọ́run ọba ọba lékè ọlá ìwọ́ ló fi lóore jù nínú ẹni tí ń se ìdájọ́ sèdájọ́ òdodo wa àtàwọn àjọ wa kí amẹ́ntí ń sòdodo kámẹ́ntí ń tẹ̀lé òdodo kámẹ́ntí ń tẹ̀lé ntọ́lọ̀wọ́ bá fẹ́ àtẹ́ntí ń yapa ntọ́lọ̀wọ́ bá fẹ́ ẹntọ́kọ òdodo ẹntọ́ tẹ̀lé fẹ́ nù rẹ̀ tí ó tẹ̀lé òdodo náà. وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون àwọn gbajúmọ̀ ẹ̀dánú àwọn ará madian ọlọ́ọ̀bá ni wàkọ́lẹ̀ lẹ́dínà káfàrú wàkọ́lẹ̀ mọ́lẹ̀ù lẹ́dínà káfàrú mi kọ́mì àwọn gbajúmọ̀ ẹ̀dá àwọn gbajúmọ̀ àjọ tọ́jẹ́ pé wọ́n se kèfèrí sọ́lọ̀un wọ́n wá ń sọ fún annabi shu'aib wọ́n sọ fáwọn ọmọlẹ́yìn annabi shu'aib àtàwọn èèyàn wọn wọ́n sọ fún wọn pé lẹ́yìn ní tàbá tún shu'aiba tẹ́ ẹ bá ilé tẹ̀lé shu'aibu tí ń wíwù tẹ́ ẹ bá ilé tẹ̀lé tí ń wí innakum idalla khasirun dájúdájú ẹwà nú àwọn ẹni tí wọ́n pòfo ẹwà nú àwọn ẹni tí wọ́n pàdánù tọ́bá jẹ́ pé ẹ tẹ̀lé ta nàbí ṣùáìbù wí tẹ́ẹ̀mọ̀ jọ́sí fọ́lọ́ ọ̀bọ̀ ọ̀kan soso gbogbo tí ń sọ pé a mọ́ se léè tó ti dìsẹ̀mí tiwa ìbágbára là ń lò ìgbágbárí là ń lò tọ́ba ní ẹ mọ́ se tẹ́ ẹ bá ilé tẹ̀lé dájúdájú ẹ̀yìn tiwa náà àwọn tí wọ́n pàdánù tí wọ́n pòfo yálà wọ́n ń gbá lérò pé in táwọn lórí rẹ̀ oná lòdodo ẹni tọ́ba ilé kú tí èsè ń táwọn ń seun ló ń náà ọ́pàdánù ìdí ìtàpá kaná olùmọ́fi ní inú tó burú jáì ìníkẹ́yìn wá lórí àánú kó sì mọ̀ wá lórí òdodo torí pé kọ́lá yóò túnmọ̀ lérí yóò túnmọ̀ búra wípé tó ń wá iná lòdodo léètọ́ jẹ́ pé ó sì ti jìnà abẹ́lẹ̀ kejì inákun ìdàlá khasirun ẹwà náà rẹ̀ tí wọ́n pàdánù tí wọ́n pòfò ìyẹn ni pé látàrí irú yàtá àti jẹyìn gbogbo ẹnikẹ́ni tọ́ba ilé tẹ̀lé ṣọ́ àìbù pé òun gbàgbọ́ kọ́mọ pé òun ti pòfò òun ti pàdánù torí irú yàtá àfi jẹ gbogbo ẹlẹ́wọ̀n halẹ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo inú wọn fi halẹ̀ mọ́ wọn bọ́yá wọ́n padà wọ́n láwọn òsè ìsìláàmù mọ́ nígbà wọn sọ gbogbo eléyìí wọ́n ti wá tọ́jú ọlọ́run ọba torí pé wọ́n ti ń fọwọ́ ba àwọn ẹni anabi sallallahu alayhi wa sallam ọba sọnú àdísùn kùdùsí ìpọ́lọ́ ọba ni man adali waliyan faqad bil harbi. gbogbo ẹnikẹ́ni tọba bá wòlíì mi sọ̀tá sọ́nà ọba nìkan lọ́mọ àwọn wòlíì tiẹ̀ ẹni tó jẹ́ pé olùgbàgbọ́ ni tó nípa ayọ̀ ọlọ́run kọ́dà bí wọ́n ti ń sọ pé àwọn àfáàdà wọn lè mọ́ dàkọ rẹ̀ gan wọ́n sì lè mọ̀mọ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá mọ̀ ọlọ́ba ní gbogbo ẹni tó bá bá rú ẹni bẹ́ẹ̀ sọ̀tá tó lóun ó fúnlẹ̀ mọ́ mo ti ṣetán mo ti kéde oògùn pẹ̀lú rú ẹni bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá lóhun ṣetán láti jagun pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀ ẹ̀dàkù sẹ́yìn ó gbógun tó yóò dùn oko tó ogun ọlọ́run bá bí nítorí délé àwọn àjọ anabi shuaib aleyhisalatu wasalam nígbà wọn sọ gbogbo tí wọn sọ tí wọn halẹ̀ ọlọ́ọ̀bọ̀ bá lè kí ọlá ní naam فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين الله بابا عليك ولا نبا وسين تي وسي تي وسون تي وسو ẹ̀tẹ̀kẹtẹ̀ fàákọ̀dá túnmù rọ́jì fàtù ọlọ́wọ́ bá ní kílẹ̀ mímì kó mú wọn ọlọ́wọ́ bá mi ilẹ̀ ọlọ́wọ́ bá sọ igbe kalẹ̀ torí pé ẹgbẹ́ mi ọ ní sọ́ìhàtù nítorí délé ó súnmọ́ kọjá pé méjèèjì náà lọ papọ̀ igbe àtilẹ̀ tó mì ọlọ́run ọba dẹ́ sí wọn yẹ́bọ́lọ́ bá ti sọ́nu suratul hood wàlámà já ahùn amúrúnà na jẹ́nà ṣùáìbán wàlladina amanu ma'ahu bi rahmatin minna wa akhadha til ńgbàtí àti ọlọ́run ọba dé ìyá ọlọ́run ọba ńgbà tó ti tẹ́ tí ó sọ kalẹ̀ ní lórí nàìjíríà ṣùáìbàn allah annabi ṣùáì kìí sọ nìkan wọ́lẹ̀dí na ámànú máàrù pẹ̀lú àwọn tí wọ́n gba annabi ṣùáì búgbọ̀ allah wọ́n bí ìyá ọlọ́run ọba tó fẹ́ sọ yìí bí rahmat minna pẹ̀lú kẹ́kà látọ̀dọ̀ ọlọ́run ó ní wà á fàdá ti lẹ̀dí ìnà ọ̀dọ́làmú asọ́ì àtù igbe gbígbẹ́sẹ̀ gbé àwọn ẹni tí wọ́n tàbù sí fórí ara wọn tí wọ́n kọtọ́ lọ́n fásitì yìí di yáàrí ìjàtìmí báyìí ni wọ́n ti di òkú láwọn ẹni tí wọ́n wà lórí orúkún wọn wọ́n wà lórí orúkún wọn lọ́lọ́wọ́ bá fi pa wọn rẹ ìlọ́lọ́wọ́ bá ń sọ fún ẹni fáfàdá ti lẹ̀dí ìnà ọ̀dọ́làmú fáfàdá tí mú rọ́jẹ́ pàtó fi dárihim jàfìmín fásbọ̀hún fi dárihim jàfìmín nígbà oku lori sáyé àrí wọn wọ́n padà dí ẹni tó jẹ́ pé wọ́n di òkú lórí orúkún na ofi ha. rí kọlá ní الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين الله بابا عليك ولا nígbà tó sọ lọ́kàn ọ̀jọ̀ kan àyà tóun fi jẹ àwọn ìjọ ànẹ́bí ṣùáì apákan náà àwọn olùmọ́ni iná lọ́lọ́ọ̀bá sọ fún wa níbi tọ́lọ́ọ̀bá ti sọ pé ìyà tóun fi jẹ wọn àdáàbàyọ̀ omi bọ́là ìyà ọjọ́ tó sú yẹni pé ó sú bí ẹ̀sùn òjò lẹ́án lórí nígbà tó sú àwọn sèkò jò báyìí ni iná ti bẹ̀rẹ̀ sí sọ̀ lẹ́án lórí lẹ́yìn ìgbà tí iná sọ̀rọ̀ kàkà tójú ọ̀rọ̀ kàkà sátẹ́gùn ọ̀fẹ́ iná ní ń fẹ́ lọ́lọ́ọ̀bá ti pa wọn rùn lẹ́yìn ìgbà tọ́lọ́ọ̀bá tẹ́lẹ̀ fún ọlọ́ọ̀bá wa rán afẹ́fẹ́ tó ní agbára láti sánmà àti igbe ọlọ́ọ̀bá ti pa wọn rẹ tán ọlọ́ọ̀bá wa ní alẹ́dínà kàdàbù ṣùáìbàn ẹ̀ wá

tí wọ́n kọ̀kọ́ pààrọ̀ lára rẹ̀ ń gbọ́ ọba kú ló kọ̀ rẹ̀ èyí tí wọ́n kọ̀kọ́ pààrọ̀ nínú rẹ̀ nísẹ̀mí rẹ̀ ń gbọ́ ọba tó ọba ló kọ̀ rẹ̀ late olóògbé mọ́rígà yìí ó kọ̀ rẹ̀ gan ti kó mbẹ́mọ̀ àfi tí wọ́n bá wọn fi ó kọrọ rẹ̀ gan ní ọ̀pọ̀ parọ̀ bí ìgbà ọ ẹ̀zìtì lánàá mọ́ gbogbo ibi tọ́ wà tí wọ́n tá ń pé tọ́ ọ̀bá sí ń bẹ́ bó se fẹ́ ṣe ọba lọ wọ́n mọ̀ bí wọ́n ti se nǹkan wọn kì í gbé ogun ní ọ̀pọ̀ níbi bí sì mọ́ wọ́n ti rúlù rẹ̀ out wọn lọ ni

adáàlé wá mìíràn tó sì bẹ̀rẹ̀ sí gbé tó lọ mú lọ parí aláwọn sì bẹ̀rẹ̀ sí gbé tó lọ kò sí tọ́kàn wọn ká lẹ́m tọ́gànà bí hams nígbà tí ó sì ń bẹ́mà lánà káwọn kó tọ̀ bó kò sí kankan tó a lò wọn ní àpò ẹ̀kẹ́ sì sábọ̀ kí sẹ́kí tó ṣíkẹ́ ẹ mọ́ bẹ́ tó lọ ẹ àbúrúbù rìsọ́ọ̀tì àwọn ọmọ à níbi tí ẹ̀dá rẹ̀ lùkà dúró ní túmọ̀ rẹ̀ mú ìsẹ̀mínú sílé náà lọ́wọ́ gbogbo ilé náà lọ́wọ́ àrùn rí mọ́ wàláì gbogbo bí ọ̀nà ní mọ́ pé tí ń si sí bẹ̀ kò sí wẹ́sẹ̀ léṣe kí níyàn irọ́ ni ti ń bẹ̀ wọ́n si bí wọ́n ti wọn ọba ti ń bẹ́ mọ̀ ká ń arms nígbà tó sì ẹsẹ̀kẹsẹ̀ in less than twenty four hours wọ́n mọ̀ bí wọ́n ti continue issue wọn wọ́n sà mọ̀ sáyé wọn so sí ọlọ́yọ̀ ọlọ́ba ní alẹ́dínà kàdàbù ṣùáìbàn àwọn ẹni tí wọ́n pe ànẹ́bí ṣùáìbù nìrọ kánú humul khasiri dájúdájú àwọn làwọn tí wọ́n jẹ́ pàwọn tí wọ́n pòfò àwọn tí wọ́n sọ pàwọn tí wọ́n tẹ̀lé ànẹ́bí ṣùáìbù wọ́n pàdánù wọ́n pòfò ọlọ́ba ní kìí sàwọn ẹ̀yin tẹ́ ẹ kọtọ́lọ́ ẹ̀yin lẹ pàdánù ẹ̀yin tẹ́ ẹ kọtọ́lọ́ lẹ pòfò ìyọ́ ọlọ́run ọba àwọn pòfò kọlọmọjà padànù kọlọmọjà pòfò ọlọ́wọ́ bá lè kí ọlá ní fàtàwàlá àánúhùn wọ̀kọ́lá yá kọ́wù nílàkọ́lé abẹ̀lẹ́tukùn rìsàálá ti rọ̀bí wọn sọ́túlẹ̀kùn fàkàífà áásà alákọ́wùmí káfírí ńgbọ́ ọlọ́wọ́ bá pa ẹ̀jọ́ anẹ́bíṣọ́ ayébú rẹ̀ sọ pé fàtàwàlá àánúhùn ànábì ṣùgbọ́n wa dúró lẹ́yìn wọn wá ń wò wọ́n lẹ́ni tí ń wò pé tọ́ àwọn àjọ mi ẹ̀yìn lẹ́kọ̀ọ́ wà kọ́ọ̀lẹ̀ wọn sọ báyìí pé kí á kọ́ mi ẹ̀yìn ìjọ mi o lọ́kọ́dá abúlákùtùkùn rìsá láti rọ̀bí mo ti jẹ́ àwọn ẹsẹ́ ọlọ́wọ́n bá mi fún yín wọn na sọ́ọ̀tù lẹ́kùn mo se wáàsì fún yín mo se gbogbo ògbìyànjú mi lórí kẹ́ ẹ̀ tẹ̀lé ṣùgbọ́n ẹ̀kọ́ ìlọ́gbẹ̀yìn rẹ̀ yìí o ìntà wí pé ó ṣẹlẹ̀ náà lọ ṣẹlẹ̀ yìí o fàkẹ́fà áṣà àlàkọ́wọ́mìn káfìrí náà báwọn mo sì fẹ́ mọ bọkàn jẹ́ lórí àwọn àjọ tí wọ́n ṣe kẹfẹ́ rí sọ́lọ̀ irú ọkàn pọ̀ mo ti kìlọ̀ fún yín mo ti kìlọ̀ fún yín ó ti kìlọ̀ fún yí ṣùgbọ́n ẹkọ̀ ẹ̀ẹ̀tẹ̀lé tí mo sọ fún yí inú dé lọ́ba yí ní ìsìn mo kìlọ̀ fún yí pé tẹ́ ẹ̀ bá tẹ̀lé tọ́lọ́hun ọlọ́run bá lè jẹ yín yá ṣùgbọ́n ẹgbọ́ ẹ̀ mú lò mo ti fẹ́ mọ̀ bọ́kàn lórí yí ní ìsìn ìyẹn ni pé gbogbo ń tá a sọ ẹjọ́ tẹ̀lé ló ṣe láǹfààní ẹjọ́ tẹ̀lé ní ìsìn ẹ̀mí ànẹ́bí ọlọ́run kò sí tí mo fẹ́ ṣe bó tilẹ̀ òkí nífẹ̀ẹ́ yín tó bó tilẹ̀ òkí kẹ́ ẹ jẹ́ ẹ̀jẹ̀ ara mi tó àbálájọ bí dáwà pọ̀ àbílù dáwà pọ̀ wà láì lè gbà yín lẹ̀ ní ìyọ́ náà ló ṣe ń kìlọ̀ fún yín tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀ tẹ̀lé ọlọ́bọ̀ sànù نبي إلا أخذنا أهلها نعم إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون الله بابا عليك ولا ìwọ́n se wá sí fún wa nígbàtọ́lọ́wọ́ bá ti sọ̀tà àwọn ànẹ́bì márùn-ún orísìírísìí tí wọ́n tó tẹ̀léra wọn kí lọ sẹlẹ̀ láàrin wọn àtàwọn àjọ wọn ọlọ́ba ni wọ́n má arsalna fi kárí ẹ̀ ti mi nàbí yìí kò sílùú ka tá a rán òjíṣẹ́ ọlọ́run ọba kan sí tá a rán nàbí kan sí fún wọn kò sí o àyàfi kọ́ jẹ́ pé ilá àkọ́dúnà àhàláhà bilbasa ìwọ̀ àwọn kan ní bàṣá ní amurad dọ̀rọ̀ ní fakir yẹn ni pé á dẹ̀ nǹkan méjì sí wọn àtàrùn àti kí ni o àtòsí àwọn olùmọ́ni ìyẹn ni pé gbogbo òjò pátá ọlọ́wọ́n bá máa fi nǹkan méjì dán wò tí wọ́n kà bára wọn nu ìnira àsẹ̀mí á jẹ́ àmúdìnira àtàrùn ọlọ́kan ọ̀jọ̀ kan àrùn gbogbo ẹ̀rọ lọ́ọ̀bá fi dán wọn wò ọlọ́ọ̀bá ní kí ló dé tàbí sẹ́lẹ̀ làálẹ́hùn ki ìhùn kí wọ́n lè bá jẹ́ ń tọ́ sẹ́rí padà lọ́sọ́dọ̀ ọlọ́ aláhùn akbar àsọ́lọ̀ ọba máa fàdánwò kan ẹ̀dá kó lè bá súnmọ́ lọ nígbà mi bọ́yá ìmánì rẹ̀ ti lẹ̀ ti bẹ̀rẹ̀ sí gbàgbé ara rẹ̀ níbi kan ọ̀bẹ lọ tọ́lọ́ba bá sẹ́ẹ̀tì rẹ̀ on trial báyìí ọ̀bá ní súnmọ̀ lóru kì á mú lélẹ̀ tó ti gbàgbé ọba arántí rẹ̀ àwọn àtikáà tó ti gbàgbé ọba arántí rẹ̀ ẹ̀ ń bá ní ìlò torí pé ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ̀ ọba bá gbé àdánwò kú ẹ̀dá kò sọ́nà tó lè ti bọ́ àfikọ́ padà sọ́dọ̀ lọ lámàlìjá wà lámàjámínka ilá ilẹ̀ika ọlọ́run ọba tó ọba gbádànwò rẹ dé kò sẹ́dọ̀ ẹ̀ ń tá sàlọ àkọ̀dọ̀ rẹ náà ọlọ́run ọba nù nítorí délé ọlọ́run ọba ní gbogbo àwọn ìjọ àti ebi àtàárẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan àìsàn adẹ́ sí wọn kí wọ́n lè bá àṣẹ́rí padà lọ́sọ́dọ̀ ọlọ́ ẹlẹ́gbìn yẹ pé àṣẹ́nà àwọn tí da ìdáláàmù nǹkan méjì calculation wa um, budget wa implementation budget ni òjò ṣe ilé gbogbo sábàbí ni àní àmọ́tẹ̀lẹ̀ àmọ́ èèyàn padà sọ́dọ̀ ọlọ́ that's the only way ta bá sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run lórí ìdààmú wa táà ń ro kíníkà ni ò se kíníkà ni ò se eléyìí nìkan láwa gbárí mọ́ ó ṣe é ká mọ́ bí ìyọ́ ìdílé tó fi jẹ́ pé ọ̀kan salaf láyé alhajjaj àti sàlàyé àjájì láyé tọ̀pọ̀ inú àwọn alágbára tó fìtì náà àwọn èèyàn ni. pẹ̀lú ìjọba rẹ̀ ìgbà tí kìtìnà rẹ̀ ní agbá àwọn tí wọ́n táwọn àfà wọ́n bẹ̀rẹ̀ ti se wá sí fáwọn èèyàn pé padà sọ́dọ̀ lọ àwọn àjọ kan wá dìde wọ́n pèrè àwọn jọ wọ́n ní ìtọ́ bá gbà láàfù àwọn ògbòmòtì táàbà àparẹ́ náà ní káyà ìlera ilé ìtútó kò sẹ́ntọ́ bọ́ lọ́wọ́ rẹ̀ ọmọdé ọ̀bọ́ àgbọ̀ọ̀bọ́ oní mímọ̀ ọ̀bọ́ ẹn tí ọmọ náà ọ̀bọ́ nítorí délé àwọn òní fi wọn lọ sọ fáàfà kan àfáà wọn sọ fún wọn pé oníṣẹ́rí olórí yìí tẹ̀ ń àdánwò lọ́lọ́run ọba fi ṣe fún yín ìyá ọlọ́run ọba kan ni lórí yín tẹ́ ẹ bá sì fẹ́ bọ́m̀bì ìyá ọlọ́run alukùránì ti sọ fún wa ọlọ́run ẹja ọhún bá súná tẹ̀dọ̀rọ̀rù ìbáṣe pé ń gbà nira bá wọn tíyà ọlọ́run ọba bá wọn ìbáṣe pé wọ́n sẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ sí rawọ́ ra ṣẹ̀sọ́ ọlọ́ọ̀bọ̀ bàbá wọn káàkù wàlákin kásàt kulubuhu wa zayyana lahum shaitan ahama lahum ṣùgbọ́kà wọn di wọn sí àná tí ọlọ́mọ wọn rò pa gidi láwọn lè fi yí situation yẹn padà gbogbo tí wọ́n ti ń plan a ṣe gbàgbé ọlọ́run nítorí ìdí eléyìí táwọn èèyàn bá wà ní òníra kágbà pàdánwò ọlọ́run yálà ọlọ́kọ̀ ọ̀jọ̀kan àrùn ní sẹlẹ̀ ní àbí áàdẹ̀ áàmù ló dì nira fáwọn èèyàn lọ́lọ́wọ́ bá ti sọ́n bíi pé a máa fi dán àwọn èèyàn wò ṣùgbọ́n kí la fẹ́ ń bẹ̀ làálàhùn yàgbọ̀rọ̀ ọ̀hún bọ́yá wọ́n sẹ̀rí padà lọ́sọ́dọ̀ ọlọ́run wọ́n rẹra wọ́n lẹ̀ wájú ọlọ́run wọ́n máa bẹ́ àbí wọ́n máa lágídí ọkàn wọn ò dì àwọn òrùpá gidi la fi á fi tún ṣe wálá ìrọ ni ọkọ̀ ọlọ́wọ̀ rí báwọn wọ́n lè láì mọ́tàlù ọmọ ẹ̀dẹ́ nìyàn gbò rí báwọn wọ́n bá jìtìrẹ́ lálẹ́ ní ìsìn ọ̀wárí ọ̀wárí olúbúlọ́ọ̀kì gbogbo àmọ́ tọ́ ọba dúó tọ́ fara balẹ̀ tọ́ wẹ́ tọ́ mọ̀ ń pa rẹ̀ kọ́dọ̀ ọmọ tí ó ti jọdún mẹ́wàá lọ yóò lè wọ́kó mẹ́ bọ́rọ̀ ọlọ́wọ́ bá se rínu tí ọlọ́wọ́ bá bá dé bá adẹ àrùn sí wọn kí wọ́n lè bá sẹ́rí padà lọ́sọ́dọ̀ ọlọ́ ọlọ́bọ̀ bá lékọ́ lá ní náàm ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا حتى عفوا وقالوا قد مس أنا الضراء والسراء وأقضناهم بغتة نعم فأخذناهم بغتة وهم لا يشعرون الله بابا عليك ولا ني إن باوا gbà yẹni pẹ́ta ni wọ́n sẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run tó mọ̀ bá dálínà makana sẹ́yí àti hasanata inú ìnira tí wọ́n wà ọlọ́ọ̀bó sì bá wọn sọ́dá yọ yọba wọn wá dẹ́kùn inú ebi tí wọ́n ń ké pé ebi ebi ebi o ọlọ́wọ́ bó sì kẹ́ pẹ̀lú jíjẹ mímu àrùn àrùn àrùn ò ọlọ́wọ́ bó sì fún wọn lálàáfíà wọ́n ń ké pé ò sí dá wọn láàmú ọlọ́wọ́ bá sì rọ̀ wọ́n lọ́rọ̀ gbélẹ̀ lọ́lọ́wọ́ bó yìí padà hátà àáfọ̀ bẹ́ẹ̀ wọ́n wà ó dìgbà wọn bá rí pé dúkìá pọ̀ wọ́n pọ̀ lọ́mọ ẹ mọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kú mọ́ àwa láàmú kí o kíní ilé kíní ilé kíní ilé ńgbọ́ ọlọ́ bàbá wá sí taa tán táà lọ́mọ táà lálàáfíà a ti wá gbàgbé orí ọlọ́nkú ẹ̀dọ́ ti wá gbàgbé wọ́n a máa sọ pé wọ̀kọ́ ló àbá ànádọ̀rọ̀ ìwọ̀sàrà aláhùn akùnrin wọ́n mọ̀ in tó wáyìí ó ti hápùn 19 recession 18 kìíní kan ìpè fọ́múlà táwọn lò làwọn fi sọ́ọ̀wù rẹ̀ ọdún sábà anadọ́rọ̀ wọ̀sọ̀rọ̀ ìpè ńgbà tí epidemic yẹn sẹlẹ̀ láyé báyìí báyìí ìlàsẹ̀ inú wọn fi bọ́ so fọ́múlà yẹn láàlò ẹ̀dá ti gbàgbé ọlọ́m ẹ̀dá ti gbàgbé ọlọ́m ọlọ́ọ̀bá ní tí wọ́n bá bá débẹ̀ fa àkàdúnáhùn bàgàtà lábàá mú wọn lójijì náà ẹwà lo fọ́múlà tẹ́ fi bọ́ níbi tó bá mú yín lójì fàáfàdínáhùn báhùn tátà fọ́hùn láyé ṣòrún ọlọ́ọ̀bá lábàá mú wọn lójì tí wọ́n ní fura ńgbà àwọn fura pẹ́yẹ ọlọ́wọ́n bá ń bọ̀ ìgbà náà nìyẹn ọlọ́wọ́n bóde kí láyà ń wa ó ní pé gbogbo ń tá a lè a tọpasẹ̀ pé tó báyìí láti ṣe báyìí láti ṣe gẹ́gẹ́ bí ipá ń tọpasẹ̀ sábàbì ṣùgbọ́n kìí ṣe láàrin láìlè lórí o a wà padà sọ́nà a máa bẹ́lọ̀ gidi a wà máa bẹ́lọ̀ ní gidi torí pé sábàbí ò tó kó jẹ́ sàṣeyọrí àwọn ẹni tí wọ́n mọ sábàbí ń lò wá lọ ti lò tí ò ṣiṣẹ́ fún wọn àwọn ẹni tí wọ́n mọ́ lò tó wá sì ti lò wọ́n rà ṣeyọrí nítorí ìdílé àti tó yá sí ká máa ṣe ni ká máa bẹ lọ abárakójú orílẹ̀-èdè wa náà bẹ́ẹ̀ ni pé ọdún mẹ́ta ọdún mẹ́rin sẹ́yìn tó kálukú ké ọba débi pé kálukú àtẹ̀ntọ́ fà àtẹ̀ntí ọ̀fà kálukú bẹ̀rẹ̀ sí bẹ́lọ̀ fún òsẹ́ ní wùlẹ̀ sí wá sí máa bẹ́lọ̀ nǹkan tó fi bẹ́lọ̀ torí gbọ̀ngàn ní garanti pé tó ọba jáde lọ ọjà ọ padà wálé ò ní garanti pé tó ọba lọ sọ́ọ̀bù rẹ ọ wálé kátó wálẹ̀ tó rìnrìn àjò kọ́dà ò ní garanti pọ̀ lọ mọ́síláṣí bọ́ padà wálé àwọn yẹn bẹ̀rẹ̀ sí bẹ́lọ̀ ńgbọ́ ọlọ́run ṣe ọlọ́run gbádùá wọn ṣùgbọ́n padà bẹ̀rẹ̀ sí poro ọ̀tọ̀ ní tàǹtún wí ńgbà tọ́lọ́run gbádùá wa tán ìṣẹ́lẹ̀ káwọn èèyàn ọmọ rẹ ti pé ọlọ́run lọ́mọ gbádùá wa wọ́n sọ ah, ah, ah, eighty nine years òun náà lọ dìbò ìbò wa àfibò wa hàn wọ́n àti gbàgbé ọlọ́run àti gbàgbé ọlọ́run ìní òjá rántí ma sàdúwà mọ̀ bá ṣe pa rántí kọ́lọ̀ ló kó ayọ̀ lánàá ẹn tó débẹ̀ náà ọlọ́run ló lè kú sí ìbá ṣe pé bá ṣe gbìyànjú àdúà ńgbà wa nù nira náà la gbàdúà ńgbà wọn pé ìdẹ̀kún bá wa bọ́yà àbá ti láṣeyọrí. wá àti gbọ́ka ilẹ̀ pé ń bọ̀ bá ti débẹ̀ gbogbo nǹkan parí ọlọ́bàá sí pé ó débẹ̀ ẹ̀sìmọ̀ ọ̀rọ̀ àdáwò mi tó dé tó tónù àríbẹ́kọ̀ ó débẹ̀ àdúsí <laughs> kìí ṣe pé akúrí ebi kìí ṣe pé ebi tán láwùjọ torí pé àwọn èèyàn ti gbà pé pé tọ́lọ̀ ọba bá nǹkan kan sí wọn àdánwò ọba ni ọ̀dọ́ máa padà kìí ṣe pẹ́ tá a bá títà títí lágbádá bá ti débẹ̀ àà ọ parí irọ́ ni níbọ̀ mi kan níjọ́ tí wọ́n kéde pé ààrẹ tó wà lórí ẹ̀jẹ̀ mọ jáde mọ lọ mọ bá rí tó kọ àwọn ọmọ rẹ̀ ìbá sọkún pé ẹ̀yìn sórí rẹ̀ ẹ̀yìn bọ́ sásìkò tẹ́ gbádùn sọ fáwọn ọmọ rẹ̀ ìpé ẹ̀yìn òní mọ wàhálà mo ní sétorí pé ní kankan jẹ náà mo ní àfáwọn ọmọkùnrin òní mo ní tó wọ́tọ̀ ọmọ kọ̀tán nìsín àbá fẹ́ bọ́ àfikà padà sọ́dọ̀ ọlọ́wà láì á tẹ̀lé sábàbì tàbá se báyìí tàbá se àmọ́ à ní rí láì lórí sábàbì ṣùgbọ́n àwọn afẹ́ rí láì ọ̀pọ̀ ọmọ nàìjíríà ti ń se wánu afẹ́ rí láì lórí sábàbì pípẹ́ nìkan táwọn okòwò ní ó ṣe ọtí gbọdọ̀ sí agbọ́dọ̀ ti padà sọ́dọ̀ òsìtọ́ bá wa ó ti sàwọn kan rí ó ti sàwọn bàbá ńlá wa rí àti gbọ́nù tán nítorí délé àní fọ́múlà tí àwọn náà ṣe bọ́ bẹ́ẹ̀ làwa náà bọ̀ ọlọ́ọ̀bá ní bá tún ṣe mú wọn lójijì ni nígbà mẹ́lẹ̀ wọn ò tí gbọ̀ wá sí wáàsí ò tí sàǹfààní fún wọn lọ́dí tá ní wáàsí sàǹfààní fún wọn ni wọn ọba máa rántí pọ́ lọ́ọ̀ba ló kọ́ àwọn ọ̀dọ́ lọ́ọ̀ba lọ́yẹ káwọn ọ̀sẹ́ padà lọ sí afadúnáhùn

níraka ẹlẹ́kìtì kó tó kò sí àtàrà ẹlẹ́kẹta síwájú kó tó múra kẹlẹ́kẹta wa náà Nah. bóyá wọ́n á pè yàn lórí iṣẹ́ tí ó sì ń gbéra wọ́n á pè yàn lórí iṣẹ́ tí nídàájọ́ náà ẹlẹ́kẹ̀ẹ́ta fún wọn. ṣé kò tó báyìí? tẹ̀wọ́n wọ. ẹlẹ́kẹ̀ẹ́ta

ọba tó ọba bá sálámọ̀ wọ́n pé bóò ní tí tí máa mú sí bóò òun bó ti yẹ kí mú sí náà torí pé ńgbà tó ti fi lè dìde tó ti nàró tán ó ní option inú kọ́ padà kó sátàyíá kó kírun pé irun tọ́ba tó tó sátàyíá ìrún lé ọba sálámọ̀ kò tó forí kalẹ̀ ṣùgbọ́n tán àyọ̀ǹda fún pé kó kírun rẹ̀

ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ nípa pé èèyàn ń kírun lọ sẹ́yìn wọ́n ní táwọn òbí wa bá pé wa tọ́ba dẹ̀rùn náà fi lálàá kí i pé ká dáhùn tọ́ba ti pé lórí aago wọ́n ti pè wá wọ́n kọ́ọ̀lù wà ní lórí fóònù ṣé ìdájọ́ kan náà ni àkọ́kọ́ ni pé lórí pé ṣé táwọn òbí wa máa ń pè wá ká dáhùn ọ wà lọ́wọ́ ẹrú situation wọ̀ làwọn òbí wa wà tọ́ba jẹ́ pé ibi tọ́ jẹ́ pé ibi inú ìnira kan wọ́n wà wọ́n need attention wa urgently

sèkì tẹ̀lé pé ká bà àrùn jẹ́ sáwọn ìrún ọ̀ràn yàbí ìrún náà fílà and the same thing wọ́n applicable sí set and low ìrún fóònù pípẹ́ báyà wọn kọ́ọ̀lù wa lórí fóònù pé tá a bá gbé bí bàtà sẹ́lọ̀ à sẹ́lọ̀ pé bàtà bá ti mọ̀ pé wọ́n gbàgbọ́ yìí pé tá a bá ti kọ́pà mò ń kírun lọ́ọ̀ ni màá ń gbàtẹ̀ pè mí kó sí tó burú àyìn torí rẹ̀ dáhùn mo mọ̀ pé àwọn èèyàn ń rí fásitì àdìsí jùrẹ́ẹ̀jì lẹ́tà kà ní jẹ́nu rìádùsọ̀rẹ́ ìǹkan pé mọ̀mọ́ rẹ̀ wá ké sí i wọ́n bẹ̀rẹ̀ sí ṣe salati ròyìn sàláàtì eh, omi wa sàláàtì ìrún omi àti ìyá mi ẹ̀wọ́ ní kí mú abátábẹ̀rẹ̀ sí kírun rẹ̀ lọ tí àfi tó fi sọ́n tí ọ̀dá inu awon fún ah, inú àwọn olùmọ̀ tó sọ pé hádá ṣẹ́rọ̀ mọ̀ nǹkan àkọ́bílẹ̀ náà máa lẹ́sẹ̀ ṣẹ̀rẹ̀ ìnà ìdájọ́ tí ti nù ni jùlẹ̀ so principle ti wọ́n ìbéèrè ẹlẹ́kẹta pé mọ́síláṣí tá a ti kírun wọ́n se mọ́síláṣí lọ́sọ̀ ní ibi tá a dojúkọ kírun nínú mọ́síláṣí ọ jẹ́ pé àwọn ẹlẹ́kùn tí wọ́n ṣe sí èyí tó ní díngí ni tọ́jẹ́ pé yọ́mọ kírun gan yọ́mọ wọra rẹ̀ reflection inú yọ́mọ gbà lákàrà àkọ́ ni pé àṣìṣe lélẹ̀ níbi àwọn ìṣọ́ kọ́ mọ́síláṣí ó se ní láàánú ní àwọn tí wọ́n ní church wọ́n ní kọ́ọ̀sì gan tí church building bó wọn ṣe kọ́ tí wọ́n ti bó wọn ṣe ṣe ṣùgbọ́n àwọn òní ti mọ́ṣáláṣí architecture tí wọ́n fẹ́ ṣe wọ́n kàn rò pé kí ló bó ṣe wò ó sí kò ní kọ́mẹ́tíkì kankan pé wájú kíbla o níbi ìta bá ṣe yọ ọmọ gbà láàkà ẹ̀ tí ń kírun lẹ́tọ́ jẹ́ pé àwọn ẹni tí wọ́n ní mọ́ṣáláṣí lọ ẹ̀wọ̀n kọ̀ pé báyìí ilé gbàgbé wọn fẹ́ kọ́ mọ́ṣáláṣí yunifásitì ńgbà wọn ṣe plan rẹ̀ ńgbà wọn lọ ibi tí wọ́n ti ṣe ní déédéé bí wájú ìmọ̀ tí wọ́n fi sí wọ́n ní ethics àwọn pé bó ti ẹkọ́ wà nù àṣìkò àkíyèsí bó ti ẹkọ́ wà nù ẹ̀sùn mọ́wájú torí pé àtẹ́kàwọn èèyàn tó máa tó sáfú níwájú ìmáàmù tí space bá sì wà awéèsì space ni wọ́n bá ní engineer àwọn kan bá yarí pé kìíní ọba professional sọ orí tí ọba jẹ́ professional àti ẹni àwẹ̀ lómi á sanwó fún ọ kìí ṣe lọ́fẹ̀ẹ́ ló ṣe fún wa ó tún wá máa làálẹ̀ sórí professionalism rẹ̀ yùn ọ̀tàkù kíwé ṣe musulmi ni wọ́ kí o ní ọ̀ká píkì ò ní àbíkí ara tutù nígbà ọkọ̀ tí wọ́n yọ mọ́síláṣí àwọn obìnrin náà ó gbèsè gbè ẹgbẹ́ àwọn obìnrin wà báyìí mọ́síláṣí àwọn obìnrin ah, wà ah, báyìí wa ni ńgbà mi, táwọn èèyàn bá tí wọ́n bá ń kọ́ mọ́síláṣí ìgbà yìí tí ma sábà ṣẹlẹ̀ ńlẹ̀ ńgbà míì bóyá olówó kan lọ́kàn rò pé òun fẹ́ kọ́ mọ́síláṣí àbọ́kàn rí àwòrán mọ́síláṣí ń bì kan kíkẹ́ ẹ̀sọ́ ti kẹ́ lómi ga àwòrán chọ́ọ̀chì ní so extraordinary di mọ́síláṣí àgbẹ̀rẹ́ páyé ń parẹ́ lọ náà ránì sọlá ìsọlọ́mà sọ fún wa pé táyé bá ń parẹ́ ká máa ti mọ́síláti lọ́sọ̀ àti ń tàà nídìí àti ń tàà nídìí kọ́dà àwọn èèyàn máa fẹ́ lè máa fi ṣe competition mọ́síláti lágbájá dáadù ti làkásẹ́gbè lọ tàdúgbò wá dáa ti báyìí lọ well kìí ṣe pẹ́sẹ̀ náà nílọ títún ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ̀ra gbogbo ní táàfin tí ó fi gba làákà ẹ̀ ti ń kírun àníṣọ́lá ìṣẹ́lẹ̀mọ̀ ń kírun níjọ kan aṣọ tánàbí wọ̀ àwọn sàábà kan tó àwọn sábà wa yawon àwọn ẹlẹ́mi pé rẹ̀ àníṣe láì sẹ́lẹ̀mà kí ló dé ànẹ́bì ni ọ̀sọ́ kan wà lára aṣọ náà ń gba mi kò nù ojú mi reflect lára ọ̀sọ́ gba làákà kò nù lè ka gbé sí wájú mọ́síláṣí eh, and then tí ń náà ibi tí ó fi orí lé láàfẹ́kọ́ máa wò kìí wájú rẹ̀ inú táwọn olùmọ́ fi sọ pé ṣẹ̀rí àti ṣébẹ̀ náà ni pé torí lóògbàtọ́ máa ti ń wo wájú ọ̀pọ̀ nǹkan míì ní ọmọ rẹ kọjá tí ọmọ gbà láàkà rẹ̀ but ibi tẹ́lẹ̀ ti wà problematic ni pé in reflecting bóun wọlé gan yọ ọmọ reflect ojú rẹ̀ automatically ọmọ gbà láàkà yẹn so àwọn tó bá ní irú bẹ́ẹ̀ mọ́ṣíláṣí bákan méjì kí wọ́n wà nǹkan kan tí wọ́n fi di bó ṣe pé wọ́n bá ṣe cutting sí ni àti tí ó fi ní cutting tí ó sì wà plain tí ó ti tí ó wà plain tí ó lè máa gbà láàkà yẹn ẹ̀ tí ń wà very important all of us are Allah ta'ala ne Àwọn ẹ̀sìn yẹn lórí tí ó máa ń ìdájọ́ ọ̀rọ̀. Ẹ̀yàn kírùn-ún nígbàtò ọ́sàlù àlọ́ kírun nígbàtò kírun tán ọwọ́ àárín nǹkan tó lẹ̀mọ́ lẹ́sẹ̀ báyá níbi àtẹ́lẹ̀ ẹsẹ̀ lè tí mi lẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà mo ti fi sàlùwàlá implication rẹ̀ ni pé àyíká wà tó mi ò dé níbi mo ti sàlùwàlá nù tó bá lámọ̀ dájú lórí bẹ́ẹ̀ ó clear kò mọ̀ kò ṣú ọ pé bóò ni kí ní ọ̀pọ̀ ìròyìn ròyìn ti so nítorí délé ìlú ẹni tí mi tó yé mi ní pé ìṣàlá ọlọ́ọ̀bá eh, àlùwàlá rẹ̀ gbà ní tí wọ́n kẹsẹ̀ ní pé kọ́ yọ kó tún se against ẹ̀rọ mi tọ̀fẹ́ kí fọlá ọ̀tà ara àti nírun kọ̀blẹ́ àti bàdí náà arínú àwọn ọ̀rọ̀ kan nínú àwọn bẹ́tì majority àwọn imamul bukhari se báàbù wọ́n ni báàbù asáhù filfardi wà náfìlì a se kọ̀blẹ́ àbí bàdí nínú ọ̀ranyà àbínú náfìlà ó sì mú wa wàsájádá anasun sajidatai ní báàdà masallam minal witir ibá se anaskirun witir nǹkankan tẹ̀lẹ̀ nù lẹ́yìn ìgbà tó sálámù ti se sùjádà afá ibn hajjara alásàlání ni ilé ni wàhálà hádà jùmúrù ulama majority àwọn olùmọ̀ mina sahaba ti wọn bá dáwà táwọn sábà òun ni ẹgbàwọ́ọ̀rọ̀ kan wá wípé ń rò pé tiná fílà kò ní ìdíkà ti kílókọ rẹ̀ ṣùgbọ́n majority àwọn olùmọ̀ láti lórí àwọn sahaba àtàwọn àtàbíhùn àtàwọn afá tí wọ́n wá lẹ́yìn wọn wọ́n dó lórí pé a ti kọ̀bílẹ̀ àti bàdí yálà nínú ọ̀nà yẹn ni àbí nínú nínú náfílà menos

wọ́n ní mú tó ọ̀nà lọ àdẹ́mọ́ká ọ̀pẹ́ ibi mọ́kàláwà torí ọlọ́run fún mi ló ń jẹ torí ọlọ́run fún mi ní ní ní ṣìnkáfà káàdà lárúbáwò lè ọ̀dànù ní kò sí ẹ̀sìn tọ́kàn tó bá fọlọ́run bẹ̀yàn in tààtẹ̀ in tó bá within his capacity torí pé láyò kálífù láwù náfsán ilá ọ̀sà gbogbo bó ti lè mo bá lè sìn ṣẹ̀rí ó sì sọ pé torí pọ́ fọlọ́run kọ́ mi kí wọ́n á sọ ọ́ kì lórí láà kìí ṣe bẹ́ẹ̀ nítorí pé torí nítorí náà káwá fọlọ́ ọ̀bẹ̀ mi tí wọ́n á gbà yìí ṣe tó burú abadan yìí ṣe tó burú kémi náà náà ń bíọ́ rà níye tí mo lèmi

àwọn ah, lẹ́lòmí lápòjò yóò pa fóònù àbí yóò fi síwájú àbí yóò fi sí silent yóò wà fi síwájú rẹ̀ ṣé fífi síwájú rẹ̀ ṣé ọbojúmẹ̀ àbí ọbojúmù àkọ́kọ́ ni pé ó dìpẹ́ lórí bóòlù sí gbé síwájú rẹ̀ kí ni rísìn rẹ̀ tó fi gbé síwájú ẹlòmí mọ̀ rúpọ́kọ̀ wùwò fóònù lápò so òun rò pé ọwọ́ àṣífà kó fi síwájú àdẹ́lòmí kìí sí pé wúwo lápò ṣùgbọ́n wọ́n pọ́ wọ́n wà mọ́

kí ni ìdájọ́ dídé fìlà fún ọkùnrin nínú ìsìláàmù àwọn ni pé ìtọ́jọ mọ́sọ̀ ọwà nù tí sẹ́rí akẹgbẹ̀lẹ̀ lórí pé ibi táà ti ń sẹ́mì kí ní máa sọ ọmọlúwàbí yàn kí ní sì tọ́jẹ́ pé tí wọ́n bá ní bá àwọn pé yes èèyàn dé àbí wọ́n mọ̀ múra lórí irúkú àbírú àárín àbíbi tó àbíbi tó ti sẹ̀mí nítorí délé kò síbi tí sẹ́rí àti sọ pé fìlà dídí ọ̀ràn ni àbí kìí sọ ọ̀ràn àyàn sẹ́rí àdáàlé lórí rẹ̀ lórí pé kọ́ máa jẹ́ ibi tá ti ń sẹ́mì kí ni tọ́ lori wálé gbogbo tí ó tàbùkù rẹ̀ ìsìláàmù faramọ́ nítorí ìdílé ta bá nídàjọ́ fìlà ń bò míì tán wà

bí òde fílà ń bí ní kò sí tó burú àkọlù ẹlẹ́ẹ̀kejì àti tó bá jẹ́ pé àtún wà níbi kan tó jẹ́ pé fìlà ní ṣe yàtọ̀ láàrin mùsùlùmí àti ẹni tí ìṣe mùsùlùmí ẹ̀rí pé irú tá a sì wáyé kìí ṣe bẹ́ẹ̀ ni tí kẹfẹ́ rí mi bá gbé fìlà sí tó gbágbádá sí báyìí ó ti ṣe sàlámà lè fún ìtọ́kùn tó mọ̀ gbọ́ pé ìjọ́nù ló kọ̀ ni àbẹ́ẹ̀kọ̀ ẹ̀rí ìpẹ́tọ̀ ẹ̀ tó dé fìlà ní mùsùlùmí o ẹ̀ tí èdè fìlà ní tí ó dé fìlà ní kọ́ ní ẹsẹ̀ mùsùlùmí kìí ṣe bẹ́ẹ̀ tó nítorí délé ọwà òkun kọlọ̀bọ̀ sàmọ̀nà wa gbogbo tí a sì ká اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تعاون علينا مصائب الدنيا متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله Thank you.